Jehovah. Mímọ́! Ṣé ẹ láwọn ọmọ wèrè? Ẹ̀yin mọ Ọlọ́run ẹ̀rù bà mí gan kí ni tó ṣẹlẹ̀ gangan. kò sí nǹkan kan àmọ́ tẹ́ ẹ bá ti wọnú ilé gbogbo tẹ́ ẹ bá ti bá nú ilé ẹgbà ká mú. tó ní báyé tẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. tó ní báyé tẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. rọ́gẹ̀dẹ̀ gbódò kó yà gan. rọ́gẹ̀dẹ̀ gbódò kó yà gan. ṣé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin lẹ fà. èmi ò ní oyún kankan tí mo fẹ́ ṣe ṣé mo jẹ́ bébì ni tí bá ṣe oyún tí bá lọ kú kọ. ẹ kọkọ mi. Ah! ó ní wípé tí àwọn bá ṣe wedding yẹn pé òun á kú ọmọ tó fẹ́ ṣe wedding náà kú. torí pé gbà mí odò tí èèyàn bá fojú dín gbà mí ó wà máa ń gbèyàn lọ. from every indication òun ọlọ́run kẹfẹ́ra yìí. nígbà tí gateman lásán lè máa sọ fún mi pé tí èmi ò bá fẹ́ fojú sunkún ọmọ mi mi ò gbọdọ̀ wọnú ilé jọ tí n bá wá wọnú ilé kí ni mo fẹ́ bá lọ́hùn gangan. kò sí bí ẹkún ṣe fẹ́ pẹ́ dalẹ̀ tó ayọ̀ ni dandan ní lówùúrọ̀ mú ìwá. ọmọ fẹ́ ṣègbéyàwó ó kù fifteen days olóò cancel wedding. did you ask me. wọ́n ti kò gbé wait olóńyọ̀ ní sẹ́yìn tí máa ń ṣá ìdí ẹ̀ wàá máa lo pampers kò tó kù. kí ni o tẹ́tí ẹ̀ ń rò gan-an ṣé ẹ rò pé orí tèmi dàrú pẹ̀lú decision tí mo take ni. exactly exactly. pé orí mi dàrú. yes. Eh. despite the fact pẹ̀lú gbogbo mo yẹn ṣe sí yín náà ẹ wò dọ̀ mi rárá ẹlòmíì lẹ́ba. ṣé òun kan lè lè kọ́ náà máa ṣẹ̀ ni. Ah! oh my god. Eh, give me, give me, give me. ó máa kú ni o èmi náà dé. tí èèyàn bá wà òkè torí ẹ ò bá dàrú kò ní change wedding ní few days to the occasion. ìyàwó sọ́jọ́ ayọ̀ mi ò fẹ́ dìbànújẹ́ báyìí. Written, produced and directed by Odunlade Adekola. Marketed and distributed by Gemini Films and Marketing Nigeria Limited. The Chartered Marketer. Movie City. Army Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì Lagos. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra tí yóò.